ní tẹ̀síwájú àlàyé tàǹbà lọ lórí fiqhul mu'amalat àgbọ́yé àjọṣepọ̀ láàrin ọmọnìyàn sí ọmọnìyàn níjẹ̀jọ́ a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí báàbù ẹlẹ́kẹ̀ẹ́wá nípa àṣẹ́ríkà báàbù ẹlẹ́kẹ̀ẹ́wá tó ń sọ̀rọ̀ nípa partnership bẹ́ẹ̀ ṣe jọ máa ń pawọ́pọ̀ tí ó jọ máa tí ó jọ ní nǹkan àbí tí ó jọ máa darí nǹkan àbí tí ó jọ máa sòwò so ó lábẹ̀rẹ̀ lórí ẹ̀ pẹ̀lú ọ̀dà Allah subhanahu wa ta'ala a sọ̀rọ̀ lórí al-mas'alatu thaniya àlàyé ọ̀rọ̀ ìpínlẹ̀ kejì anwa'u sharikatil uqud anwa'u sharikatil uqud àwọn ará oríṣiríṣi ìran partnership kájọ ṣe kíni kájọ ṣe kájọ ta kókó nǹkan kó ní ṣe pẹ̀lú contract pé kájọ máa ṣe so oríṣiríṣi oníranra ni nínú àwọn ìran tó wà òun náà ni sharikatul inan kí ni wọ́n ń pè ní sharikatul inan yìí wàhíyá ayẹ sharikatul inan fa akthar fi malin yẹtẹjọrọ ni fi òun náà ni kí èèyàn méjì àbí bẹ́ẹ̀ lọ kí wọ́n jọ pawọ́pọ̀ kí wọ́n jọ ní owó kan kí wọ́n kọ́lùkù jọ dáwó kan wá máa fi owó yẹn kan jọ máa fi ṣòwò gbogbo wọn náà wọ́n jọ dá yẹn bóyá àwọn méjì ni bóyá àwọn mẹ́ta ni àbí jù bẹ́ẹ̀ lọ tó gbogbo wọn náà wọ́n sì ń jọ ń fi owó yẹn ṣe òwò ní owó tí wọ́n dá yẹn òun náà ni wọ́n pè ní sharikatul inan so eléyìí náà ó wà nínú èyí tí ìgbàláyè wà nínú ṣẹ̀ríà Islam pé tá a bá fẹ́ ṣòwò bóyá nǹkan yìí ní tí ó tó bẹ̀rẹ̀ rẹ̀ bóyá bíi three million lákòjúwe àwa yàrá bí àwa mẹ́fà àwa dára five hundred thousand àwa jọ ń ṣe òwò yẹn bóyá jọ ń travel ọ̀rọ̀ ọjà òun náà ni àbíjọ tà náà ni òun náà pè ní sharikatul ẹ̀yìn náà ni. وسميت بذلك لاستواء الشريكين في فيها في المال والتصرف kilo yìí tán fi pè é ní sharikatul inan nítorí bàtà fi pè é bẹ́ẹ̀ náà ni pé àwọn tí wọ́n bá jẹ àwọn partners méjì wọ́n jọ sí kí ni wọ́n jọ ní déédéé ni níbi dúkìá wọn jọ dá dúkìá jọ ni wọ́tasọ́rò wọn ó sì jọ máa ṣe kínni wọn ó jọ máa mánéjì ẹ̀ náà ni àméjì náà jọ dáwó àméjì náà jọ ṣe kínni náà jọ mánéjì ẹ̀ kàṣíwá ìná ní fàrísẹ́yìn hìmá ìlàsáwàyà fìsẹ́yìn tó gẹ́gẹ́ bí àlìná ìjánu ìjánu okùn ẹnu ẹṣin okùn ẹnu tẹ́lẹ̀ máa fi ń fa ẹṣin padà ẹ̀rí pé okùn méjì máa ṣe kínni yóò ṣe déédéé ara wọn tí èyí máa fi fa ẹṣin padà ibẹ̀ náà ti lo gbólóhùn yẹn nígbà tó jẹ́ pé àwọn méjì ọsìn kínní wọ́n jọ ní ìwọ̀ déédéé bẹ́ẹ̀ ni wọ́n jọ lówó ni wọ́n sì jọ máa ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni so eléyìí òun ni wọ́n fi sọ ní sharikatul inan wa yusharatu fi sihatiha kawnu ra'sil mal min kullin minhuma aw minhum naqdan ma'luman hadira inú májèmú tó wà wà fún eléyìí òun náà ni kó jẹ́ pé kápítà tí wọ́n máa lò tí wọ́n máa fi sòwò yìí kó jẹ́ pé àwọn méjèèjì náà jọ ní kó jẹ́ pé àwọn méjèèjì ni wọ́n jọ ní kápítà yẹn aw minhum naqdan ma'luman habira àbí kó jẹ́ pé owó gan ni nǹkan gbà bí wà ó lè má jẹ́ owó kápítà ó lè jẹ́ pé dúkìá kan ó lè jẹ́ pé fáksì kan ni wọ́n jọ ní so ele ó sì gbẹ ó sì lè jẹ owó náà ni ó gbé kalẹ̀ pé tọ́ owó tèmi ni owó tiẹ̀ ni wà á yóò haddada li kulli wahidi minhuma juz'un ma'lum min ar-ribh inú tí ó tún wájú lálàáfíà òun náà ni pé àwọn méjèèjì wọ́n gbọ́dọ̀ ti sọ iye tí ó jẹ́ èrè ń kálukú níbẹ̀ nígbàtà bá parí ọjà tá ń tà yìí bá rere ń bẹ́ bóyá ìdá mẹ́wàá nínú ọgọ́rùn-ún òun ló jẹ́ tiẹ̀ bóyá ìdá ìdajì nínú ọgọ́rùn-ún jẹ́ tiẹ̀ ìdá àádọ́ta wọn ti jọ ara wọn tó bẹ̀rẹ̀ òun yẹn gbé ìwọ tó yóò pọ̀ tó dìde ní etí wọ́n gbà ní tó inú májẹ̀mú ni wọ́n ti gbọ́dọ̀ sàlàyé wọlé yìí síwájú kí tó bẹ̀rẹ̀ òwò náà ẹlẹ́ẹ̀kejì òun ni sharikatul mudaraba sharikatul mudaraba وهي أن يدفع أحد الشريكين للآخر مالا يتجر به kí náà pè ní sharikatul mudaraba yìí òun náà ni kí ẹnìkan inú àwọn méjì sanjọ fẹ́ pátínà kó wá ní kí ẹnìkejì ó máa bí sòwò òun náà pè ní sharikatu mudaraba ẹnì yìí ló lówó ẹnìkejì yìí òun ni ó máa wá fi sòwò ẹnì yìí ò lówó òun ni ó máa lo agbára ni ó máa lo ṣe wàhálà káàkiri tí ó máa fi sòwò àbíjúṣe màálùm min ar-ribh àmọ́ àwọn yìí náà irú òwò yìí báyìí náà májẹ̀mú tó wà ń bẹ̀rẹ̀ ni pé síwájú kan tó bẹ̀rẹ̀ òwò wọn ò jọ sọ kí ni wọn ò jọ sọ iye tí ó jẹ́ ìpín òǹkálùkù nínú èrè ìgbà tá a bá ti parí o gbogbo èrè tàbá ní bẹ́ẹ̀ á dà sí méjì ni òun kó da kan èmi ó kó da kan gbogbo wọn kówó kalẹ̀ èmi ó kó wàhálà tó ti sọ fún lórí pé tọ̀ da ọgọ́ta da ogójì bí wọ́n bá ṣe fẹ́ nu kò sí láàrin ara wọn kí òní sẹ́gbẹ́ nìkan kan yẹ nìkan jẹ tó parí òun yẹn tí wọ́n jọ sí náà bóyá nǹkan yẹn wọn ò réré bẹ́ẹ̀ àbí tó jí ojú owó gan ó parun tí tó jí ojú owó gan tó bá wá parun tí ó sì tẹ́lẹ̀ kankan bẹ́ẹ̀ kò sí ẹnì kankan tí ó ṣe kíni tí ó sanwó kankan fúnra wọn lópin ìgbà tó bá ti jẹ́ pé kìí ṣe pé àṣẹ ètò ló wáyé látọ̀dọ̀ ẹni tí ṣe ságbówó fún kìí ṣàṣejù bá ṣe ń ṣe náà ló ṣe gẹ́lẹ́ nǹkan yẹn padà wá sí kíni nǹkan yẹn padà wá kò wá rí bó ṣe yẹ kó rí so irú eléyìí oníṣìí wàhálà kẹ tóun náà ṣe lọ́sàn-án lóhun tí ń káàkiri òun yóò fara mọ́ eléyìí náà owó tiẹ̀ náà yóò ṣe kí ni yóò fara mọ́ tòká ní lápèjúwe nísìn ní tó wá jẹ́ rasul mal ojúlówó gangan kápítà nìkan ló wá sẹ́kù tí o sì ń kankan míì má o tó bá rí báwọn nísìnyí ẹni tó ṣe wàhálà ó fara mọ́ wàhálà tiẹ̀ ni ẹtì báwọn nísìnyí à ní mú kankan nínú ra'atul mal nítorí pé dèdè owó tàbí ṣe bísínẹ́sì nù <clears throat> so ìdájọ́ ti ń bẹ fún sharikatul mudaraba nù sòṣèlú àgbélé iná kalẹ̀ fún wa látara pé kíni <clears throat> àwọn kan bẹ láwùjọ kí àwọn lówó lọ́wọ́ ẹ bóyá wọ́n ní owó tó pọ̀ ju èyí tí wọ́n lè manage lọ àbí wọ́n ní owó wọn ò ráyè owó yẹn kan wà ó kàn wà kalẹ̀ náà ni ó wà lákàntì wa kò sí nǹkan kan so irú eléyìí onísìn àwọn kan sì ń bẹ láwùjọ àwọn ní àìdíà wọn lọ́pọlọ wọn ní làákàyè business lóríṣiríṣi wọn lè ṣe àmọ́ kò sówó àwọn olówó so irú eléyìí nísìnyí ṣẹ̀dá islam gbà wá láyé ìwọ tó lówó gbé owó kalẹ̀ fún un tó bá gbé kalẹ̀ fún un kì í ṣe kó yá lówó ẹjọ́ sòwò ni so kéèyàn yá yẹn lówó ọ̀sọ̀ léléyìí á padà débi eléyìí náà òun náà nídàájọ́ sí ẹ̀ lọ́tọ̀ pé ká yá yẹn lówó kó fi sòwò tó sẹ́yìn bá yá yẹn lówó tó bá ti fi sòwò nísìnyí tó láti owó rẹ̀ náà ló dá padà fún ọ kò sí kankan tí ó lè kún bẹ́ẹ̀ ẹ́ tí owó bá sì parun ó jẹ gbèsè nú yóò wá owó rẹ̀ fún ọ tí owó yẹn bá panu irú ẹni báwọn ṣe ó jẹ gbèsè nu túláàsì yóò dáwó padà tó ó yàtọ̀ sí kéèyàn oṣù kínní kéèyàn ojú ọ̀sọ̀ pé àjọpẹ́ máa ṣe business tó ìyàtọ̀ tó wà láàrin eléyìí ònà káyà yàn lówó àti àlùmọ́bọ̀rọ̀bá èyí tó jẹ́ ẹlẹ́kẹta nínú ọ̀ràn partnership tó wà òun náà pè ní sherikatul wuju òun náà pè ní sherikatul wuju وهي أن يشتركا في ربح ما يشتريان بجاهيهما òun náà ni kó jẹ́ pé àwọn méjì tí wọ́n jọ partner wọ́n ó jọ pín èrè tán bá níbi ọjà tí wọ́n fi personality wọn gbà wọn ò lówó lórí ẹ̀ kìí ṣe pé kálukú lówó tó lè tó fẹ́ kó kalẹ̀ àmọ́ wọ́n lo personality wọn àti pé wọ́n mọ̀ wọ́n bí tí wọ́n ti ń ta ọjà bẹ́ẹ̀ wọ́n mọ̀ ní factory kan àbọ̀ wọ́n mọ̀ ní wọ́n ní ilé iṣẹ́ kan àwọn méjì wá lọ láti lọ fi orúkọ wọn gba ọjà níbẹ̀ láláì san kọ́bọ̀ wọ́n wá gbé ọjà yẹn wọ́n lọ tà á tán bá tà á wọ́n sẹ̀ wá dáwó padà fáwọn ẹnì yẹn èrè tán bá wá rí bẹ́ẹ̀ àwọn tán bá jọ pátínà wọn wá sí kínni wọ́n wá jọ pín èrè yẹn so eléyìí ìran kan náà ni nínú ìran ṣẹ́ríkà partnership tí a lówó lóòótọ́ ẹ̀ àwọn bọ̀dá mi kan bẹ tí mo tọ́ba ń kọjá fún wa tá a bá fi ń ta tán a máa da owó padà fún wa a sì máa rí èrè tiwa náà bẹ́ẹ̀ tẹ́ pé sẹ́dá ìsìlámù fẹ́ kọ́wọ́ ó dilẹ̀ káàkà wàá jòkó pé àti wàá rìn tẹ wàá rìn kan ṣe kan náà ni ìrìn nǹkan kan tí mo fẹ́ máa ṣe ni ìrọ́jà kankan ta ni ìlówó ni kò sí léyìn bẹ́ẹ̀ tó o bá lówó lọ bá àwọn tó lówó tí o bá lè yá ọ owó kẹ́ ẹjọ́ fi ṣòwò èrè tẹ́ bá rí bẹ́ẹ̀ jọ pin tẹ́ ẹ̀ bá lẹ́ni tí ó yá yín lówó ẹ wá ẹni tí ó lè kó ọjà kalẹ̀ fún yín yá ẹ̀yin náà láì dí abẹ́sẹ̀ ń ṣe kínní ìbẹ́sẹ̀ ń ta kínní yìí ó dà ẹ máa kó kalẹ̀ fún wa tá a bá ti ń ta tán a máa wá dáwọ́ yín padà fún yín a sì máa rere tiwa náà gbogbo eré eléyìí nìsín àwọn ọ̀nà dẹ̀kun tíṣẹ̀ rí àrílà kalẹ̀ fún wa ni láti fi káfíńdé máa gbáyé ọ̀run kí ìjẹ ìjẹ mú wa ó máa wá ní ọ̀nà halal ó máa jẹ pé ọ̀nà haram ọ̀nà ká gbani lójú ọ̀nà ká lọ́ni lọ́wọ́ sẹ́yìn ọ̀nà ká ṣe jìbìtì wọ́n yẹ kó ọ̀nà tá a ti máa fi jẹun nù dúnà ayẹkúnà láhùnmá ra'asumal àfáà ní irú sharikatul wujuh yìí kò sẹ́ni kankan tó ní kápítà nu wọn kò sẹ́ni kankan tó lówó kan pé owó táwọn fi ń sòwò yìí nínú wọn ẹ̀ṣìmáàdán aláṣẹ́kọ̀tì tujari bihima ìdí wọn gbára lé náà ni pé trust táwọn tó ní ọjà tí wọ́n ní lérí wọn yá wọ́n gbà wọ́n gbọ́ látara pé á tọ́ ẹ̀mọ ojú ní ojú sànú tẹ́ bá ti ń ta ẹ̀mọ kó wa so ọ̀nà ìwé léwu náà ṣẹ́ríkà ni èèyàn márùn lè kóra wájú oríṣi pé ah, ẹja máa lọ gbọjà níbì kan tábà wá gbọjà yìí ájọ máa ti kí ni a máa tà á tábà tà á a máa tó irú eléyìí nísìnyí tẹ̀lé àgbà láyé fún wa ètò jẹ́lẹ̀ karùn-ún inú sẹ́ríkà òun ni sẹ́ríkà tó lè abdan ìdánpẹ̀ ní sẹ́ríkà tó lè abdan yìí wàhíyà ayé sẹ́ríkà fi máa yàtẹ̀síbá ní bí abdan ní hìmá minal mubah òun náà ni kí wọ́n jọ pawọ́pọ̀ láti ṣe kí ni láti jọ ní nǹkan tí wọ́n jọ máa fi ara wọn ṣe bóyá iṣẹ́ kan ní lápèjúwe so àbá àmàpèjúwe fún wa wọ́n ní kalẹ̀ ti ṣáàṣì gẹ́gẹ́ bí kí wọ́n máa lọ lè kó kókó kí wọ́n máa lọ pa kókó àwájọ kóra jọ nítorí pé tọ̀ ẹ̀já jọ máa lọ àjọ máa lọ sí ni a máa lọ pa kókó wọlé fiyad àbí fún jọ máa dẹ́dẹ́ àwọn méjì nísìn àwọn àjọ partner pẹ̀lú ara wọn pé tọ̀ ẹ̀já máa dẹ̀gbẹ́ ẹ̀ wọ́n wá jọ dẹ́dẹ́ pé ara wọn ni wọ́n lò òun náà ló pe ní sharikatul abdan ní tí wọ́n bá jọ pa níbi ìgbẹ́ tí wọ́n lọ nísìnyí wọ́n jọ pín ni bóyá wọ́n lọ pa kókó ni kókó tí wọ́n bá rí tà ń bẹ́ẹ̀ wọ́n jọ pín ni wàlìmá àdán àbí kéèyàn máa wá kùsà àwọn tó máa wá góòlù tó máa wá àwọn nǹkan tó ní eléyìí káàkiri wọn káwọn àjọ máa káàkiri pé àjọ máa ṣe wọ́n lè jẹ́ mẹ́wàá wọ́n lè jù bẹ́ẹ̀ lọ so eléyìí náà inú ọ̀ràn kan nínú ṣẹ́ríkà náà ni wàlẹ̀ ṣètọ́ọ̀bù àbí kéèyàn lọ́ máa wọn jọ lọnu gbó wa lọlé gégi wọn ké wẹwẹwẹ wọn sájọ wọn akó wa gbòòrò wọn ata irú eléyìí náà kíná lò wọn ń lo ara wọn láti kíni láti ṣiṣẹ́ wà á yà sẹ́ríkà fi máa yàtọ̀ kọ̀bàlá ni fi dìmàmíhìmá mínàlì àmàl àbíkà sójú ọkọ̀ra wọn jọ látara iṣẹ́ kan iṣẹ́ tó jẹ́ pé kíni iṣẹ́ ọwọ́ náà ni tí wọ́n jọ máa gbà á ẹ̀ kànáà gẹ́gẹ́ bí kéèyàn hun nǹkan káhun sọ ẹ eh, àbí ká hun pé àbí ká hun apẹ̀rẹ̀ ni àbí ká hun àwọn kan káwọn méjì wájọ àbáwọn tó ju bẹ́ẹ̀ lọ́kàn wájọ kóra wọn jọ pétọ̀ àmà gbọ́jà wọlé àjọmọ̀ ṣiṣẹ́ náà ni àjọmọ̀ pàwọ́ sójú kan tó àwọn àjọmọ̀ pín èrè rẹ̀ ìṣò irú eléyìí náà irú ẹ̀ náà ló wà. wàhíyá àtọ́ àbí tailoring pé wọ́n jọ gba ṣọ́ọ̀bù papọ̀ ọ̀yàtọ̀ rẹ̀ wọ́n wá jọ gba ṣọ́ọ̀bù papọ̀ wọ́n wájọ wọ́n jọ ọ̀rán sọ sáàsọ bá wọlé wọ́n jọ ọ̀rán lọ́yà sọ́dún gẹ́sọ̀ iṣẹ́ ń já wọ́n jọ ara wọn tó owó tí máa ń wọlé síbẹ̀ yóò jọ wọlé sí inú àpò wọn ni kò ní jẹ́ pé ìwọ ló mú kọ́sọ́mù eléyìí wá ìmú mú kọ́sọ́mù eléyìí wá tó wọ́n jọ pín ni tó eléyìí à nínú ọ̀nà kan náà ni nínú ọ̀nà lèyàn lè ṣe partnership lórí ẹ̀ tí sẹ̀rí àgbà wà láyé sọ Sheikh wa ní yuwazza ar-ribhu bayna ash-shuraka ala hasabi ma yattafiqani alayhi wọ́n ní èrè èrè tó bá wá rí bẹ́ẹ̀ wọ́n jọ pín láàrin ara wọn níbàámu pẹ̀lú tí wọ́n bá fẹnu kò lé lórí tó ah, a ọ̀dà àgbà ṣọ́ọ̀bù inú èrè tá a bá rí àmọ̀ ṣọ́ọ̀bù tá a ṣọ́ọ̀bù bẹ̀ tán yìí báyìí ó rọrùn kó jẹ́ pé ẹnìkan ló ní machine kẹ́nìkan tiẹ̀ má ní machine sáàbọ̀ pé mi mo ní machine òsì bá mi ah yéte mi ó máa mú nínú èrè yóò máa ju tiẹ̀ lọ gbogbo tọ́pátà ti fẹnu kò lé lórí láàrin ara wọn òun náà ni wọ́n máa fi kíni ọ̀nà náà wọ́n máa gbà tí wọ́n máa fi pín èrè tí wọ́n bá rí ń bẹ̀ wa kadhalika al-khasaratu takunu baynahuma ala qadri ma alayhima gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní sí tí wọ́n bá rí dèdè tí wọ́n bá rí bẹ́ẹ̀ wọ́n jọ pín náà ni wọn jọ pín wọ́n jọ pín èrè bẹ́ẹ̀ náà ni wọ́n jọ pín kíni wọ́n jọ pín yàní òkú tó bá níbẹ̀ wọ́n jọ pín láàrin ara wọn náà ni wàhálà fi ghayril mudaraba èyí tá a sọ pé wọ́n jọ pín yìí ó yàtọ̀ sí ní tiẹ̀ ẹ ti bá a nìkan ó yàtọ̀ sí ẹ sọ síwájú ní tiẹ̀ ẹnìkan ni ó kalẹ̀ ẹ ti wọn ò ní jẹ ẹni yẹn kò ní wà kò ní ní kò sí dọ̀mán pé nǹkan wá sẹ̀ ní tìǹtà wá ń tà ọjọ́ wá ṣe àbí àwa sọ́ọ̀tì bẹ́ẹ̀ ẹni tó lówó ò ní lọ lè mú ẹni pé ó wà wá ní o èdè bá rẹ nítorí pé kí ni nítorí pé òun náà ṣe wàhálà tí wọ́n bá ní yóò wá owó wá wàhálà tiẹ̀ ń kọ́ níbo ni ti rí ẹ̀san wàhálà tiẹ̀ gbà so afáàtún wa ní wàlíkúlín mínhùmá fásitì àkìdí ṣẹ̀ríkà mẹ́tàṣá ẹnìkẹ́ ẹnìkẹ́ ìkíní kejì àbíwá ṣe pọ̀ tó nínú àwọn tí wọ́n jọ kó papọ̀ tí jọ ṣe bísíǹsì wọ́n lè láwọn ò ṣe lásìkò tó bá wù wọ́n kí owó tẹ́ gbé fún mi yìí o mo fẹ́ ká da dúró báyìí owó tẹ́ gbé fún mi kí n máa fi ṣòwò ni anytime ni ẹnìkẹ́ nínú wa ó lè jẹ́ pé ẹni tó gbówó fún yàn ni ó sì lè pé ẹni tó gbówó fún owó àbíkó náà sọ pé tọ̀ rasul mali wa ẹ kó kápítà wa kádà àdúgbà yẹn so ẹnikẹ́ni nínú wọn náà ló lè ṣe so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni bóyá àwọn tó jẹ́ pé wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ náà ni ẹ́n wọ́n jọ ọ̀hún sọ ni wọ́n jọ ọ̀rán sọ ni so ẹnikẹ́ni ni wọ́n lè sọ pé tọ̀ ẹ jẹ́ ká sọ̀kọ̀ ẹ̀ ẹ̀ báyìí ní sísọ bóyá náà fẹ́ dájú tí ẹ wọ́n fẹ́ ṣe fún wa ṣe tiẹ̀ lọ́tọ̀ so wóró eléyìí ìgbàláyè wà fún yàn bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà Islam kàmá tanfasihu bi mauti ahadihima aw jununihi so uh, irú nǹkan báyìí irú sẹ́ríkà yìí yóò wá dissolve automatically nígbà tí ẹnìkan bá kú nù wọn ẹni tí wọn jọ pa ṣe oríṣi kan wá kú so sẹríkà ń segin ni ó ti bàjẹ́ nìyẹn ni hì abẹ́nìkan wá ya wèrè nínú wọn ẹnìkan so partnership yẹn segin ni ó ti kárí báyẹn so eléyìí òun náà ni àwọn ìran mẹ́ta ń bẹ nínú partnership tó lè ẹ̀yìn náà شركة المضاربة، شركة wujuh àti sharikatul abdan tó gbogbo ẹ̀ náà kò sí bá a ṣe máa ṣe nínú pé àjọ pa ọ̀pọ̀ sí nǹkan tí ò ní kó sí kan nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó àwọn ìdájọ́ tí ṣẹ̀ríà ìsìlámù gbé kalẹ̀ fún òfin òun ní eléyìí. naam albaabu alhaadi ashar alijaaro báàbù ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kàlá tí ó fẹ́ sọ̀rọ̀ fún wa nípa alijaaro kí náà pè ní alìjáàrọ̀ òun náà ni rẹ́ńtéèjì kéèyàn ó rẹ́ǹtì nǹkan ẹ́ àbí kéèyàn ó gbáyàn síṣẹ́ èèyàn máa rẹ́ǹtì nǹkan lò èèyàn sì máa rẹ́ǹtì èèyàn náà ẹ̀jẹ̀ bá mi nìyẹn bóyá ó rẹ́ǹtì ẹ pé kó wá bá òun kọ́ ilé òun ó rẹ́ǹtì ẹnu lásìkò ìgbà tó bá fi wà lọ́dọ̀ rẹ̀ yàní yóò sanwó bó ṣe rẹ́ǹtì rẹ̀ yóò sanwó rẹ̀ fún ọ so òun náà pè ní alìjáàrọ̀ so eléyìí náà ó ní ìdájọ́ nínú ìṣẹ̀lẹ̀ láwùjọ tá a wà á mọ̀ ní bùkátà sáwọn nǹkan tágbára wò ká láti rà á mọ̀ ní sáwọn nǹkan kan tó jẹ́ pé tá a bá rà á nídìí ká rà á a nídìí ká lò fúngbà díẹ̀ ni rírà kalẹ̀ ń wa kò sí sábẹ́ fi ṣe yóò àti nǹkan ọmọ wéṣì ni ṣòwòrò àwọn eléyìí òun náà ní àti á kalẹ̀ fún wa fi gbé tí wọ́n pè ní yìí kí wọ́n pè bẹ́ẹ̀ àmọ́sára alákọ̀ọ́kọ́ tó wà kí sì ni ẹ̀rí ṣíṣe ìjárọ̀ ní òfin nínú ṣẹ̀ríà kí lè rí fún un maana ìjárọ̀tù wa ta'rifuha ìtumọ̀ ìjárọ̀ àti àlàyé al-ijaratu lugatan mushtaqatu min al-ajr bí dáa fi yọ al-ijarah ayọ́látara al-ajru ẹ̀san al-ajru ẹ̀san àbí owó ọ̀yà tí Yorùbá máa ń pè ní owó ọ̀yà òun náà ni wọ́n ń pè ní al-ajru wa ومنه تسمية الصواب تسمية الصواب ومنه تسمية الصواب أجرا إن تعرف على الأجر هنا العوض هنا أن تيان فون يرقو العوض تيان ينسين كفون وافون وافون إن كان يرقو يتوسفون so ona pe bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ náà ni wọ́n ti sọ kíni wọ́n ti yọ asawab ẹ̀san látara ẹ̀ náà ti sọ ní kíni al àjẹrú ìmáàna asawam nítorí pé tó bá ṣe dáadáa ní tí wọ́n fi rọ́pò fún ọ òun náà ní kíni tí wọ́n ṣe ìwádì fún ọ òun náà ní àjù wàṣáàdà àn nínú òfin nínú ṣẹ̀ríà Islam kí wọ́n là ń pè ní àjẹrú kí wọ́n pè ní àlìjárọ̀ àkìdún alamanfaatin mubahatin ma'alumatin òun náà ní kéèyàn ó ta kókó àjọṣepọ̀ kan lórí nǹkan kan tí ó sàǹfààní fún yà mùbáhà kí nǹkan yẹn sì jẹ́ ní tó jẹ́ mùbáhà ní tó lẹ́tọ̀ọ́ nínú ìṣẹ̀lẹ̀ Islam tó kàtó ṣe à ń fa ṣe à tó jẹ́ pé nǹkan yẹn á máa gbà á díẹ̀díẹ̀ ni mo fi kíní ìrẹsì fún ọ ní gba owó yẹn nígbà báyìí àbó máa san ní gbogbo oṣooṣù ni ní gbogbo ọdún ni muddatan ma'luma lásìkò tá a mà láàjọ fẹnukò kíní yìí ọdún kan ni mo fẹ́ fi ìrẹsì fún ọ iye owó ọdún kan òun náà níye báyìí kíní iye oṣù kan wọ́n fẹ́ fi lẹ́ǹtì fún iye owó oṣù kan á gbọ́dọ̀ mọ dédé àsìkò yẹn min aynin ma'lumatin aw ma'sufatin mawsufatin fi zimma kó jẹ́ pé nta fẹ́ fi lẹ́ǹtì fúnra wa yìí ẹ̀dì báwo ní sìn kó jẹ́ pé nǹkan tá a mọ̀ náà ni aw mawsufatun fi zimma ó sì lè má jẹ́ pé nta fẹ́ ó lè jẹ́ pé ká sàlàyé nta fẹ́ ṣe fún yẹn ni ká iṣẹ́ tó bá mi ṣe láti bí yìí ẹ̀hẹ́n láti bí yìí débí yìí ó bá mi sikini ó bá mi gbá iye tí ń san fún ọ ni àlèjárọ̀ náà ni ó sì lè jẹ́ pé mo fẹ́ fi wheelbarrow mo fẹ́ fi mo fẹ́ rẹ́ǹtì wheelbarrow tẹ́ ẹ̀ fi ń kólẹ̀ ẹ̀hẹ́n ẹ̀yìn rẹ̀ ṣẹ̀ látàárọ̀ títí ó fi di alẹ́ iye báyìí là ó gbọ́dọ̀ lásìkò a sì gbọ́dọ̀ mọ irú nǹkan yẹn tó bá jẹ́ pé iṣẹ́ náà ni tẹ́ni yóò lo ara rẹ̀ tí ó fi ṣe túláàsì agbọ́dọ̀ ṣàlàyé ife ntẹ́ bá mi ṣe láti bí débì ni o a iye tẹ́mi náà gbá ni o síwájú fún tó ta kókó irú nǹkan yẹn àwọn àlà amalin ma'lumin bi iwadin ma'lum ọ̀nà làrá yìí tá a ti ṣe yá iṣẹ́ kan ní ntẹ́ bá mi ṣe ntẹ́mi náà ó sì san fún yín ni. naam adillatu mashru'iyyatiha kí wàá lẹ̀ rí lórí pé al-ijara ká gbéṣẹ́ fún yẹn ká sanwó fún ẹ látara kó bá kan àbí ká rẹ́ǹtì nǹkan fún yàn kí lè rí lórí ẹ̀kọ́ wà nù sẹ̀ríà islam wọ́n ní wa dalilu mashru'iyyatiha qawluhu ta'ala ẹ̀rí lórí ìpele yìí wà nù ẹ̀sìn òun náà ní gbólóhùn Allah subhanahu wa nínú suratu talaq aya ẹlẹ́kẹfà ọba àlekẹ́ ọlá ní fa in arda'na lakum ujurahun ẹ fún wọn ní owó iṣẹ́ wọn jámù ajuru òun náà ní ujuru ẹ fún wọn lówó ìyá wọn ó túmọ̀ pé kí ni iṣẹ́ kan ló ṣe fún ọ ẹ ó bọ̀ fún ọmọ lọ́yàn fa'atuhunna ujurahun wá sanwó ọ̀yàn tó bọ̀ fọ́mọ yẹn so ẹ̀rí lélẹ̀ inú ṣẹ̀ríà inú inú sọ́tò sọ́lá tí ń tọ́ka pé ìtàǹpẹ̀ ní àlèjárọ̀ ká sanwó ọ̀yà fún yàn nǹkan tó fẹsẹ̀ múlẹ̀ nínú ṣẹ̀ríà islam ni wa qawluhu jalla sha'nuhu gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ bá àlekíọ́lá tí Allah subhanahu wa ta'ala ń sọ nínú suratul Qasas nígbà nígbà tí ń sọ̀rọ̀ nípa anabi Shu'aib nípa àwọn ọmọ rẹ̀ ẹni tó ṣẹlẹ̀ láàrin wọn ọmọ rẹ̀ bìnrin méjì tó ṣẹlẹ̀ láàrin wọn àtànàbì Isa anabi Musa alayhi salam àwọn ọmọbìnrin méjì anabi Shu'aib yìí ni wọ́n sọ bàbá wọn pé ya abati sta'jiru ilé bàbá mi gba ẹni yìí gbà gbà tó ma wá sanwó iṣẹ́ fún kó ma bọ́ ṣiṣẹ́ wọ́n ní inna khayra man ista'jarta al-qawiyyul amin nítorí pé ẹni tó dáa ju tó lè gbà ẹni tó lóore tó lè gbà tí ó wúlò fún ọmọ iṣẹ́ rẹ yìí ẹn òun náà ní kíni al-qawiyyul amin òun náà ní tó bá ní agbára ó ipá nàbí musa lágbára nígbà tá nàbí musa bá wọn sí kíní kànga tí wọn fi rí ẹran fún lómi mu so ó ní ẹni tó yẹ kó ṣe kíni ẹni tó yẹ kó o gbà kó o máa kó o gbà níṣẹ́ kó o bọ́ ṣiṣẹ́ yìí òun náà ní tó bá jí alágbára àmì tó sì jẹ́ ní tó láfọ̀kàntán kí lẹ́yìn tó a fẹ́ lò mí òun náà ní gbólóhùn inna khayra man ista'jarta ẹni tó lóore jù ní ẹni tó lè gbà tó lè háyà òun náà ní kí ni al-qawiyyul amin òun náà lẹ́ni tó bá jẹ́ kí ni tó jí alágbára tó sì jẹ́ ẹni tó wà trustworthy tó nígbà tó wọn bá fẹ́ gbáyà ṣiṣẹ́ nísìn oṣù mọ̀ pé yóò lárúbọ̀ kàtá àbó orí pé eléyìí ò lágbára kan lápá rẹ̀ bó ṣe rí ẹ ọ wá gbé sẹ́lá ńlá kan fún un ní wàá máa ṣe irú eléyìí nísìn ìwọ náà ò gba òwòye dáadáa ò gba ẹni tó lágbára láti ṣe kíni láti ṣe irú iṣẹ́ tó fẹ́ ṣe so eléyìí òun ni ẹ̀rí láti inú alukur'an gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni inú sunna anabi sallallahu alayhi wa sallam a tún rí ẹ̀rí míì inú sahih bukhari tí anabi sallallahu alayhi wa sallam ó أن النبي صلى الله عليه وسلم وأبا بكر استأجرا رجلا من بني الديل هاديا خريتا قال النبي صلى الله عليه وسلم أفي أبو بكر رضي الله عنه وهايا أخنيكا ما كان هجرة عميج تنجاري كوني مكة وهايا أخنيكا من بني الديل nínú أوان ìran fámìlì àdéyìí òun náà lára anabi wa haya rẹ̀ àti abubakar hadiyan ẹ́ lẹ́ni tí ó ṣe kíni ẹni tó mọ̀nà ẹni yẹn mọ̀nà tí ó mọ̀ tó àwọn anabi sọ́nà èyí tí wọ́n gbà fún un kó sùn máa jẹ́ kìrìtàn ẹni tí wọ́n pè ní kìrìt òun náà ni almahiru bituruk walmasalik òun náà tó mọ̀nà gan ó sì mọ almasalikul khafiya fi sahara ó mọ àwọn ọ̀nà kọ̀rọ̀ ó mọ àwọn short cut tí ẹ máa wà ní pápá ẹ tí ẹ wà nínú ó mọ àwọn ọ̀nà tí ẹ ó gbà ṣe pé bẹ́ẹ̀ bá gbà bẹ́ẹ̀ bá lu síbi nísìn ibi tẹ́ ẹ lọ rìn fún ìṣẹ́jú mẹ́wàá ẹ ti rìn síbẹ̀ ní ìṣẹ́jú méjì so alákùnrin yìí àwọn anabi anabi sallallahu alayhi wa sallam àti abubakar wọn á yà rẹ̀ pé a mọ̀nà madina o ọ̀nà wo lágbà tó jọ́nà ọ̀nà kọ̀rọ̀kọ̀rọ̀kọ̀rọ̀ tó sì jọ́nà ẹ̀bùrú táwọn èdè madina ẹni ẹ̀ lọ́wọ́ á tó àwọn anabi sọ́nà so eléyìí náà ó túmọ̀ pé kíni ó túmọ̀ pé ní tá ń pè ní ka ha yàn ń bẹ nínú islam so ile náà n'isi o lè ṣẹlẹ̀ láwùjọ wa kan mi a iye san ẹni kan Allah subhanahu wa ta'ala kó wọ́n ṣe pé ibi tó ló fẹ́ mú lọ nísìnyí ọ̀ká káwọn náà ni sọ fún ẹ b'a ti yà síbẹ̀ ẹ bá ti yà síbẹ̀ <laughs> báyìí nísìnyí ilé iṣẹ́ kọ̀ọ̀kan na náà níbi tẹ́ ẹlòmíì wà á máa máa nínú àwọn onímọ̀síìnì yóò wá pé kó bá rò pé ibi tó ń lọ iṣẹ́ tó ń ṣe yóò wá gba ọ̀nà bòmí wọ́n lè wá gbé yíká yíká yíká yíká yíká yóò wá gbọ́nà ẹ̀yìn wọlé yóò wá wọ́n gbèsè ah, ìtẹ̀dé ah tọ́ ẹ ṣeun ó tún wá dúpẹ́ fún un ṣàdúrà fún ẹ ṣe báwọn ẹ̀ṣẹ̀ sọ eléyìí ohun ìtiwà tí ò dáa ni ìwà jàǹbá ni Islam ah, ẹ mú mi débẹ̀ ìmọ̀lúdìn lọ yìí ó sọ mú mi débẹ̀ ẹ bó fi ara rẹ lẹ́ni ó sì wàhálà náà lòun náà sì ná <clears throat> lórí ẹ̀ àsìkò tó sì fílẹ̀ òun náà nísìnyí ó lè fi ṣe nǹkan mí náà tí ó wúlò fóun náà so ìṣẹ̀dá Islam gbà wá láyè wípé àkírú eléyìí kó ṣẹlẹ̀ afáwa ni wàjá alwa'id atúwárí alwa'id ìdẹ́rùbà àyà látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala liman lam yuwaffi al-ajira ujratahu tí Allah subhanahu wa ta'ala ṣe fún ẹni tó jẹ́ pé ẹni tó háyà tí ò fún lówó sẹ́rẹ̀ gbogbo iṣẹ́ wọn wá bọ́ ṣiṣẹ́ tán ọ̀ wá fún olówó iṣẹ́ rẹ̀ mọ́ ìdẹ́rù ìyà ńlá ńlá ń bẹ látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala àdéhùn ìyà ńlá ń bẹ fúru ẹni bẹ́ẹ̀ tó bá jẹ́ ògbé dàlùkì yá ma fa an Abi Hurairah radiyallahu anhu látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu anna Rasulullah sallallahu alayhi wa sallam qala wọn náà nàbí sallallahu alayhi wa sallam ọba àlekè ọlá ní àwọn mẹ́ta kan bẹ èmi gangan ní bá àwọn ìjà tó bá dijọ́ gbèdé àlùkìyàmà èmi gangan ní àjọ fèsì ara wa tani ó bá Allah subhanahu wa ta'ala já èmi lẹ́lẹ́jọ́ wọn tó bá dijọ́ gbèdé àlùkìyàmà wa dhakara minhum rajulun ànábì nígbà táwọn bí wàá ka àwọn tó Allah subhanahu wa ta'ala ó bá já yìí ó wá dákọ̀ arákùnrin kan ó ní rajulun ista'jara ajiran òun náà ní arákùnrin kan tó háyà ẹnìkan ó bá wọn ti ẹnìyẹn wá ṣe iṣẹ́ tó ní kó bá wọn ṣe iṣẹ́ tẹ́nìyẹn ní kó bá wọn ṣe iṣẹ́ tẹ́nìyẹn ní kó bá wọn ṣe ọwá ọwá ṣe tẹ́yẹ tán ẹtì bá wọn ṣe ànábì ní wàlámù yóò ṣe yí àjọ kò wá fún olówó ìyá rẹ̀ inú àwọn tó Allah subhanahu wa náà ó bá wọ̀ ya jánu tó bá dijọ́ gbé dàlú kíyàmá ó gbà yẹn lóníṣẹ́ ó wá bá ọ ṣiṣẹ́ tán ó wá fún olówó ìyá rẹ̀ ẹlòmíín ló gbéṣẹ́ fún yàn nísìnyí nígbà tó bá wá parí sẹ́yìn tán wá ní à ah, mo tẹ̀lé pẹ́sẹ́ kan tí ó pọ̀ ní onílẹ̀ tí a parí hùn ẹ́ bí kó tún díwó kù ní ọmọ ṣe àwọn tẹ wá lẹ́gbàá yìí ìwọ náà sì mọ̀ títí tó fẹ́ ṣe ìwọ náà mọ̀ kó o lè bọ́ síbẹ̀ kó gbẹ́lẹ̀ fúnra rẹ ìwọ náà mọ̀ kó o lè bọ́ síbẹ̀ kó o ṣe fúnra rẹ lómi ni kó o ṣe ẹ̀ sì fẹ́nu kò ó sì ti ṣe ní tó fẹ́ kó ṣe ní tó bẹ́ẹ̀ kó ṣe kò ní ìdí mọ̀ kò ní ìdí kí tó máa sáré lẹ́yìn kíni lẹ́yìn ìgbà tó ti parí iṣẹ́ tán ìpè ah, owó yìí à ah, yìí ò wá kò fẹ́ kò wá lágbára tó bá o kọ́lá ìmọ̀ pé sẹ́wọ̀n ò lè tó wà ẹ̀hẹ́ tó wà mọ̀ni wọ́n wà bẹ́ wulẹ̀ ni so eléyìí òun náà kó sínú irú nǹkan báyìí tí Allah subhanahu wa ta'ala jọ́ gbìdàrí kí yá ma òun bá wọn yá jà ẹ̀sìn báwọn nísìnyí torí pé kí ni ẹni ẹlẹ́ni tẹ́ bẹ́ẹ̀sẹ́ tó wá sí wàhálà tó ti sẹ́yìn ó lágùn lórí ẹ̀ ẹ̀ fún lówó ìyá rẹ̀ so Allah subhanahu wa ta'ala olóhùn ti kí ni olóhùn bá wọn jà tó bá jọ́ so eléyìí náà ó kó àwọn tó bá ṣiṣẹ́ pẹ̀lú ń báyàn ṣiṣẹ́ ni àbí báyàn so tẹ́yìn bá ti ṣiṣẹ́ ẹ̀yìn kẹ́yìn máa san ọ̀yà rẹ̀ fún ni eléyìí náà sì bá gbogbo àwọn táwọn ṣiṣẹ́ ìjọba náà wí ẹ̀sìn báwọn náà ti pé ìwọ náà máa ṣiṣẹ́ pé pé bó ṣe yẹ o ṣe ẹ̀yìn kí owó náà bá ṣe kí ni kó náà bá máa nítumà kó má di pé bóyá o ọmọ wa ń bẹ ìwọ náà ò ṣiṣẹ́ pé ìwọ sì fẹ́ kí ni ìwọ sì gba owó ṣẹ́ pé so gẹ́gẹ́ bẹ́ẹ̀ abdullahi ibn umar anhu ó ní anabi alayhi wa sallam ànábì ní ẹ̀ńtẹ́ bá yẹ ẹ̀ńtẹ́ bá gbà títẹ́ ẹ̀ńtẹ́ bẹ́ńsẹ́ ẹ̀fún olówó sẹ́ rẹ̀ ọ̀bìlà ayẹyẹjì fà àrọ̀kùhù ànábì ní síwájú kó ogun rẹ̀ tó gbẹ. àti yorùbá tó hadith náà ó wà nínú ibn Majah sunan ibn Majah ó wà nínú sunan ibn Majah Sheikh Albani wọ́n sọ hadith yẹn àti yorùbá níbi tí wọ́n ti rí tí wọ́n máa sọ pé ogun aláàrú ìgbẹ́ ogun aláàrú gbèsè kí ni ìgbẹ́ anabi ni atul ajira ajra anabi ni ẹnití ẹ bá ti rí ẹ bá ti bẹ̀ ń sẹ́ tó ti bá ń jẹ ẹ fún lówó rẹ̀ qabla an yajifa araquhu anabi ni ẹ má jẹ kó gun rẹ̀ ó gbẹ tẹ́ fi fún lówó rẹ̀ ẹlòmíì bẹ́ẹ̀ yẹn ń sẹ́ nísìnyí yóò sì fi ilé pé ah, a ó sì mọ̀ kó òun ní deba dàtẹ́tẹ́ tó parí ń deba yín yóò wá lọ ẹni wá sẹ́ yóò ti fọkàn sí pé kó o parí sẹ́ kó o gbowó kó o náà orí nǹkan jẹ káwọn fámìlì wọn orí nǹkan ẹni ìwà ni wá má yóò tún wá má dágbà fún wúrú àwọn kaba yìí nǹkan tó burú ni wàtàṣàbónahu hayyinan wa huwa inda Allahi azim wàtàṣàbónahu hayyinan wa huwa inda Allahi azim a máa rò pé nǹkan tó rọrùn tó fúyẹ́ ni a rò pé nǹkan tí ò lé ni ó sì lágbára lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ó le gan tó jẹ́ pé ó yẹ kí n kí n ò pẹ̀lú ẹ̀ kí n bá ti lówó sẹ́ tó san fún yàn báwo lẹ́ni ó bẹ̀rẹ̀ sẹ́ àbí tóun náà bá sì kà gírì pé tọ̀ iṣẹ́ tó bá mi ṣe ìdí ìlówó awágbó oṣù ní sanwó tóun náà bá ti gbà ẹ ti jọ ní ìtìfàkùnù al-muslimuna ala shurutihim mùsùlùmí máa wà lórí májẹ̀mú tó bá jọ gbé ni tẹ́ ẹ̀ bá ti sọ èèwọ̀ di ẹ̀tọ́ tẹ́ ẹ̀ sọ ẹ̀tọ́ di èèwọ̀ òwò májẹ̀mú tẹ́ ẹ̀ bá jọ gbé tẹ́ bá fẹ́ nu kò oṣù kejì ní tó fún yín lówó yín o oṣù báyìí ní tó fún yín lówó yín o tó bá ti gbà bẹ́ẹ̀ àmọ́ kéèyàn wá rí kókó sẹ́nu sẹ́ onígbà tó wá parí sẹ́sán ló sẹ́ wá ń naam alimasalatu saniya shurutuha àlàyé ọ̀rọ̀ ẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì tó wà lábẹ́ báàbù ìjárọ òun náà ní kí làwọn májẹ̀mú tó wà fún àlìjárọ alákọ̀ọ́kọ́ náà àwọn májẹ̀mú tó wà ń bẹ̀ la tasihu illa min ja'izi tasarrufi akilan baligan hurran rashida ìtàn pè ní àlìjárọ yìí ẹ̀ ká gbáyà síṣẹ́ yìí kò lẹ́tọ̀ọ́ ẹn kò lẹ́tọ̀ àbí ká fẹ́ rẹ́ǹtì kan nísìnyí kò lẹ́tọ̀ látọwọ́ ẹnìkan tó bá jẹ́ pé kíni ẹni àyàfi ẹni tó bá jẹ́ jẹ́ ìlú sàtọ̀rọ̀ ẹni tó bá lẹ́tọ̀ láti ṣe kíni láti mánéjì nǹkan tó lè ṣe bó wá ṣe wù nínú dúkìá rẹ̀ áàkìlán kó jẹ́ ẹni tó dín làákàyè báàlìgàn ó jẹ́ ẹni tó ti bàlágà ṣùrọ̀n ó sì gbọ́dọ̀ jẹ́ ọmọlábí gbọ́dọ̀ jẹ́rú rọ̀ṣídàn ó sì gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe kíni ó gbọ́dọ̀ jẹ́ni tó gbọ́n ògbóró àwọn eléyìí nísìnyí gbogbo ẹ̀ náà ni májẹ̀mú tó gbọ́dọ̀ wà ní inú àwọn májẹ̀mú tó gbọ́dọ̀ wà lára ẹ̀ńtọ̀hún yẹn tí kaba ti tayọ ńbẹ tí o bá ti májẹ̀mú inú kan náà májẹ̀mú tá a kà í nísìnyí pé ó jẹ́ wèrè ni àwọn ọmọ kékeré tí o ti bàlágà ọmọ kékeré wa pè ọ wa ní ẹ wá bọ̀dá ẹ wá bá ń ẹ wá bá ń gbá ilẹ̀ yìí tẹ wá gba sẹ́yìn wá san yìí báyìí fún ọ ìwọ ọmọ kékeré ó lè kọ́ lè lè pè àbá rẹ̀ wá ni lè pè ẹnìkan tó dàgbà wá ẹ̀hẹ́ tó pè wá ẹgbọ́ sẹ́fẹ́ sẹ́yìn lóòótọ́ tọ́jú ọmọ kékeré òun kàlẹ́ wíwẹ̀ tiẹ̀ nísìnyí wọ́n agbálẹ̀ tán ẹ àwọn bàbá rẹ̀ wá jáde pé àkàkà táàmù lọ́mọ yìí à sọ pé gbogbo ẹni tí ó gbálẹ̀ wá ta ni sanwó rẹ̀ so ẹni tó bá jẹ́ àgbàlagbà ẹ so wèrè ẹni tó bá jẹ́ wèrè tí ò ní làákàyè àbẹ́ntà arípò náà gbọ́n arípò ẹni tí ò gbọ́n ni wọ́n á lóun gbé sẹ́fún ọ ní ọmọ so ó kàn san fún lásán oníṣẹ́ni tí ó sanwó fún ọ. ẹlẹ́ẹ̀kejì ni kí àǹfààní yẹn jẹ́ nǹkan tá a mà ẹ́ níta fẹ́ fi sàn àǹfààní fúnra wa yìí lẹ́yìn ànàlì mọ̀nfà àtà nítorí pé àǹfààní tẹ́ rí wọn hiya alimakud aleha torí pé wọn la fẹ́ ṣe kí ni wọn la fẹ́ ta kókó wòlé lórí iṣẹ́ tó fẹ́ bá mi ṣe ni níta fẹ́ ta kókó wòlé lórí nù níta fẹ́ rẹ́ǹtì ni níta fẹ́ ta kókó wòlé lórí agbọ́dọ̀ wàá mọ̀ fọ̀ṣúrì tọ́lẹ̀ ìlmù bí ha kàlùbẹ́ yìí náà fi ṣe ní májẹ̀mú pé agbọ́dọ̀ mọ̀ gẹ́gẹ́ bí nígbà tí yẹn bá fẹ́ ra ọjà nígbà tí yẹn bá fẹ́ ra ọjà náà ni bá a ṣe gbọ́dọ̀ mọ ntẹ̀yàn fẹ́ rà tó náà la gbọ́dọ̀ mọ ntẹ̀yàn fẹ́ fi rẹ́ǹtì fún yàn a sì gbọ́dọ̀ mọ iṣẹ́ tó máa fẹ́ gbé fún yàn ká máa dìde rẹ̀ bó bá ṣe máa nínú májẹ̀mú tó wà bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta an takuna al-ujratu ma'luma owó ọ̀yà owó tí wọ́n san fún yà owó yẹ gbọ́dọ̀ jẹ́ tí ó gbọ́dọ̀ jẹ́ ma'luma a gbọ́dọ̀ mọ́ kìí sí pé máa bá sẹ́ lọ náà máa bá sẹ́ lọ náà padà máa sọ̀rọ̀ nítorí pé àrọ̀ ni tí ó fi rọ́pò fún ọ látara kíni látara tí wọn náà bá ṣe fún ni nígbà tó ti wá mọṣẹ́ tó ṣe fún òun náà gbọ́dọ̀ wọ́n náà ó gbọ́dọ̀ mọ kíni ó san fàwájàba ilmu biha kasaman ó ti wá di túláàsì kámà ká mọ owó ọ̀yà tí wọ́n san fún yàn gẹ́gẹ́ bí owó ọjà tí yàn bá fẹ́ rajà sẹ́gbẹ́ni tí ó tajà ni a gbọ́dọ̀ mọ dédé iye owó ẹni tí a fẹ́ kó tó bá yẹ̀yàn níṣẹ́ ẹlẹ́ẹ̀kẹrin à ń tẹ̀kún náà lè máa ń fa àtú mùbáhà kó jẹ́ pé ń ta háyà yàn sí ẹ̀ kó jẹ́ pé ń tó ní ẹ̀tọ́ nínú ẹ̀sìn ni ń ta pè yàn pé kó wá bá yàn ṣe kó jẹ́ pé iṣẹ́ tó lẹ́tọ̀ọ́ nínú ẹ̀sìn ni fàlà tẹ̀síhù ìjárọ̀tú àlà zina àyáyà yàn fún lórí zina <clears throat> àyáyà yàn lórí zina ó jẹ́ pé bí àwọn tán ṣe aṣẹ́wó nísìn ẹ̀ aláwọn ọkùnrin míì náà tí wọ́n lọ obìnrin olówó yóò sanwó fún wa kí wọ́n lọ wá wọn sí zìnà so eléyìí kò lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà Islam torí pé kìnìún yẹn gan nípìnlẹ̀ rẹ̀ àzìnà ntí ò lẹ́tọ̀ọ́ ni wàlìgínà àti orin kíkọ ká máa pe léré ká háyà yẹn pé kó wá kọrin fún yàn ká máa wá sanwó fún eléyìí náà lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà Islam torí pé orin kíkọ náà tẹ́lẹ̀ náà nísìnyí haram ni ọdún wa lẹ́nìkan tó wá fi ṣiṣẹ́ ẹnu wa máa pè é ó ti ní owó tẹ́ẹ̀fì pé ó bá ń tabanta tẹ́ẹ̀fì pé ó tẹ́ẹ̀fì sàǹfààní fúnra yín ẹ wa wá fowó ṣe nǹkan tó jẹ́ nǹkan haram so eléyìí náà kò lẹ́tọ̀ọ́ wa bay'i alati lahu àbí títa ìháyà yẹn kó máa wá sí kínni kó máa wá báyà ta àwọn alati lahu àwọn nǹkan eré bíi jáàsì ni bíi àwọn omele ni gbogbo àwọn ìlú gbogbo àwọn oríṣiríṣi ń piano gbogbo ẹ̀ báwọn kí wọ́n háyà kó máa báyà sí kínni kó máa báyà ta ẹ́ eléyìí náà ò lẹ́tọ̀ọ́ ní ṣẹ̀ríà Islam tó gbogbo àwọn alati lahu gbogbo orú àwọn kàwá àwọn haram ni wọ́n kò lẹ́tọ̀ọ́ kí èèyàn máa lò so irú àwọn eléyìí nísìnyí àwọn nǹkan míì ń bẹ tó tún kó sínú wọn kéèyàn háyà yẹn nísìnyí lápèjúwe kéèyàn nìkan lọ́ọ́ bá yẹn dàbí kárú nígbẹ́ iye báyìí ní san fún yín ẹ lọ́ọ́ bá mi ṣe kínní ẹ lọ́ọ́ da ogun àárín wọn rúbẹ̀ wọn àbí kéèyàn háyà yẹn kan lè bá yẹn lu yẹn kan ẹ lọ́ọ́ lù ú àbí kéèyàn háyà rẹ̀ kó ní ẹ lọ́ọ́ pa àwọn náà máa ń pè ní háyà kìlà ẹ̀ wọ́n sanwó fún un pé ẹ̀wọ́ ẹ̀mí ni wọ́n san ẹlòmíín bẹ́ẹ̀ ṣe wọ́n san owó pé ẹ̀sá lù ni ẹ̀lù ẹ̀mọ́ pa ẹ̀mọ́ jẹ òkú so ó ti ní iye owó tí wọ́n san gbogbo eléyìí náà nǹkan tí yóò dáa ní ṣẹ̀dá ìsìlámù ni àìháyàyàn kéèyàn fi ṣe kíni kéèyàn fi ṣe aburú fún ọmọlàkejì kọ́dà àlẹ́ háyàyàn kéèyàn fi ṣe aburú fẹ́mi ara rẹ̀ gan-an so ó gbọ́dọ̀ háyàyàn kó wá fi ṣe aburú fẹ́mi ara rẹ̀ dípò kó wá fi ṣe so nínú àwọn ọmọ jẹ̀mú tó òun náà ni kọ́ọ̀nù lè máa ń qabilatan lil-istifah òun náà ni kó jẹ́ pé àǹfààní tá fẹ́ rẹ́ǹtì kó jẹ́ pé nǹkan téèyàn lè dìlíbà ni ní tá a fẹ́ fi rẹ́ǹtì fún yàn àbí tá a fẹ́ gbé fún yàn kó jẹ́ pé téèyàn lè ṣe ni ẹni tó fẹ́ gbéṣẹ́ fún kó rí pé iṣẹ́ tẹ́nìyẹn lágbára láti ṣe ni fala tasihu kò wá lẹ́tọ̀ọ́ ká háyà yẹn fún nǹkan tó jẹ́ pé kí ni yóò difficult fún yàn láti kí ni láti ráǹfààní yẹn iṣẹ́ tẹ́ háyà rẹ̀ fún ó difficult wọn láti ṣe àfa àwọn amákòjúwe kan wá tí ó fi yé wa dáadáa wọn ní ka ijarati a'ma li hifzi shay'in yahtaju ila ru'ya gẹ́gẹ́ bí kéèyàn wá kéèyàn háyà afọ́jú kó máa báyà sọ nǹkan tó ní dìgá ti rí èyí bá nísìn pé ọwá gbé nǹkan rẹ̀ ní ìbáyìí sọ dákun wọ́n jẹ́ nǹkan gbé o ọwá ní ká fọ́jú <laughs> ọwá lọ háyà afọ́jú ọwá gbé nǹkan rẹ̀ onímọ̀jẹ́ nìkan Islam torí pé iṣẹ́ tó gbé fún iṣẹ́ tí ò lè ṣe ni àbọ̀ wá háyà arọ ẹtì báyọ̀ nísìn arọ tí ò lè rìn nísìn ọwọ́ á ní sọ iṣẹ́ tí mo fẹ́ gbé fún ọ ni pé ọmọ kan fẹ́ kò lè bá mú wá ìsàn yìí báyìí fún ọ so kò lẹ́sẹ̀ tí ó fi ṣe kíni tí ó fi rìn àbí tí ó fi sáré láti múyàn òwúrọ̀ àwọn kaba wọn kò lẹ́tọ̀ọ́ ní sẹ̀ríà Islam torí pé kò lẹ́tọ̀ọ́ láti deliver irú nǹkan báwọn láti ṣe irú nǹkan yẹn kò lágbára láti ṣe é naam ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn májẹ̀mú tó wà ń bẹ́ẹ̀ à ń tẹ̀kún nàlẹ́ mọ̀fáàtú mamlukan lil òun náà ni kó jẹ́ pé àǹfààní yẹn ẹ̀ kó jẹ́ pé ẹni tó fẹ́ bẹ̀yàn níṣẹ́ òun gangan ló ṣe kíni òun ló ní ẹni tó fẹ́ fi nǹkan rẹ́ǹtì fún yàn kó jẹ́ pé òun ló ní àìfi nǹkan oní nǹkan rẹ́ǹtì fún yàn ẹni tó fẹ́ gbàyàn síṣẹ́ pé wàá bá ń ṣe nǹkan báyìí kó jẹ́ pé òun gan ló ní iṣẹ́ yẹn fúnra rẹ̀ àwọn ọmọ àdúrà ńlá òfin ha àbí wọ́n fún ní yọ̀ǹda yá ń wá àwọn tí ó ṣe iṣẹ́ báyìí ẹni kó jẹ́ òun ló ní àbíkẹ́ fún ní ń bẹ̀ gbọ́dọ̀ jẹ́ pé nǹkan tí ò ní kápá lórí tí èsì iṣẹ́ rẹ̀ lẹ́yìn ìjà àrọ̀tá nítorí pé kárẹ́ǹtì nǹkan o àbí ká háyà yẹn o nínú ṣẹ̀ríà Islam bẹ́ẹ̀ olùmọ̀lẹ́ àfẹ́ wíwà tí yẹn ta manfaani yẹn ta àǹfààní fún yẹn ni wíwà tí mo ta agbára nínú agbára tí ń bẹ lára tèmi nìsín wàá ta fún ọ mo bọ̀ fi gbẹ́lẹ̀ mo fi gégi mo fi gbálẹ̀ so wíwà tí yẹn ta manfaani àǹfààní ni so irú eléyìí nìsín nínú ìdájọ́ Islam so ó dà gẹ́gẹ́ wíwà tí yẹn ta bí òwò ni ẹ̀ ta mọ́tò fún yàn so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ẹni tó ṣe kí ni ẹni tó náà tà nínú agbára rẹ̀ fún yín tó fi bá yín ṣiṣẹ́ so túláàsì òun náà ni jẹ́ pé ẹni ẹni kápá lórí ẹ̀ ọ̀ṣúrì láàrin kàfi ha kàlìbẹ́ yìí náà náà fi ṣe é ní májẹ̀mú níbẹ̀ pé kó ṣe kí ni kó jẹ́ pé ẹni ẹni kápá lórí ẹ̀ so gẹ́gẹ́ bí òwò náà ìyẹn gbọ́dọ̀ ní kápá lórí téèyàn bá tà náà ẹlẹ́ẹ̀keje tó jẹ́ pé <clears throat> òun náà nígbẹ̀yìn rẹ̀ à ń tẹ̀kún nàlùmọ́dàtú màálùmá àsìkò yẹn a gbọ́dọ̀ máa dédé àsìkò tí yóò fi rẹ́ǹtì nǹkan yẹn àbí dédé àsìkò tí yóò fi bọ́ ṣiṣẹ́ a gbọ́dọ̀ máa a iṣẹ́ yìí o wákàtí mẹ́ta lẹ́gbẹ̀ẹ́ gbàǹdé a gbọ́dọ̀ máa so a sì gbọ́dọ̀ máa kíni a sì gbọ́dọ̀ máa tó bá jẹ́ pé iṣẹ́ lẹ gbé fún yẹn ni ká mà tó bá yẹ pé ẹ sì fẹ́ lu ẹni yẹn láti fi ṣe àbẹ́fẹ́ fi nǹkan yẹn rẹ́ǹtì táìmù tí ó lò tí ó fi lò ó dá ìjọ kan ni ìjọ méjì ni a gbọ́dọ̀ máa wala tajuzu al-ijaratu li muddati majhula àyẹrẹǹtì nǹkan fún yẹn àbí ká háyà yẹn fún àsìkò tó yẹ pé àmọ́ àmọ́ li àsìkò yẹn li'annaha tu'addi ila at-tanazu' nítorí pé lẹ́yìn nísìnyí padà níbi sí wàhálà ìfànfọ́ padà wá ṣẹlẹ̀ ń bẹ̀ lórí ọ̀rọ̀ yẹn nítorí pé kíni nígbà tí wọ́n bá ní odi tó parí iṣẹ́ tí wọ́n bá lóun ti parí iṣẹ́ tí wọ́n ní kò tí ì yá ẹ̀yin àjọsọ lórí àsìkò mo ti ṣe tán ẹ̀yin tá a bá jọsọ lórí àsìkò ńkọ́ ẹ̀ wà máa fa wàhálà àwọn tẹ bá jọsọ lórí àsìkò tẹ jọsọ lórí dèdè táìmù tí ó fi rẹ́ǹtì nǹkan yẹn so yóò jẹ́ kó ṣe kíni yóò jẹ́ kí wàhálà yóò dẹ́kun wàhálà kò ní jẹ́ kí wàhálà ó ṣẹlẹ̀ so nítorí ọjọ́ tó ti lọ tó wá jẹ́ mẹ́jọ á parí báàbù yẹn á sọ nípa al-ahkamu al-muta'alliqati al-ahkamu al-muta'alliqati biha àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ al-ijara káfí nǹkan rẹ́ǹtì fún yàn àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ so òun lásọ̀rọ̀ nípa tó bá di ìjọ mẹ́jọ abi Allah subhanahu wa ta'ala kuma sa sai alaikum agwaye sare kuma innahu waliyyu dhalika wal qadiru alayhi na'am alaikum salam naam. àzọ́lé bóyá mo bẹ àwọn mọ́tò lọ́wọ́ ìdíkà nísìn. naam. tí ọ̀rọ̀ kì í ṣe pé bóyá téèyàn máa ń parí dáadáa ni. naam. tó àjọ àjọ àgbẹ̀ ti pé bóyá tó ọ̀rẹ́ ìta ọ̀rẹ́ lọ́fẹ́ náà lọ. naam. bàtà tí wọn àmọ́tẹ bóyá mi ti kún lówó yẹn fẹ́. naam. a ti jọ sọ̀rọ̀ lé ní tó ọ̀rẹ́ ìta ọ̀rẹ́. naam. tó bàtà tó dé mọ́tò lọ́dọ̀ mi bóyá àwọn wọ́ọ̀dì kọ̀ọ̀kan wà nílẹ̀ pé ah. bóyá iye tí wọ́n tà wọ́ọ̀dì iye tí ah. wọ́n tà tó àgbì. ṣé bóyá wọn mo fẹ́ polówó dẹ̀ tí kò polówó náà irú ààrùn kò ní ẹgbẹ́ ṣe. àlẹ́ ìkejì ilé àti àlọ́ pẹ́pẹ́ bísíǹsì ní ìgbéyà àti àjọ sọ̀rọ̀ bóyá iṣẹ́ tẹ́ni wọ́n ṣe ó ti ju owó tí àjọ àgbì lọ. Àgbẹ̀rẹ̀ àti ṣẹ́kọ̀ọ́ àtijọ́ àbí ilé ìgbé àti ìgbà ìjọ ẹni wá rí ṣé á ti ṣẹ́ni mo ti ṣe yí àwọn ìrìnlẹ̀ ìpọ̀ ju owó táwọn lọ sọ̀rọ̀. Ṣé irú nǹkan bá rẹ̀ ṣé ìjọ máa ń dòwó wọn ni àbí àdúgbò lè ṣe? Ìbéèrè bí alákọ̀ọ́kọ́ náà béèrè tí wọ́n béèrè òun náà ni wọ́n ní lápèjúwe tí n bá fẹ́ ra mọ́tò lọ́wọ́ ẹnìkan ẹ̀dí sọ lórí mọ́tò yẹn ó ní two hundred thousand òun tà ẹ̀dí jọ fẹnu kò lórí ẹ̀ kọ́dà àgbẹ̀ ẹ ti sanwó díẹ̀ fún bẹ́ẹ̀ nígbà tí wàá gbé mọ́tò dé ẹ wá rí i pé ah mọ́tò yìí kò wọ́ ti kíná kókọ rẹ̀ so mistake ti wà ń bi irú òwò báyẹn nínú sẹ̀ríà Islam nítorí kéèyàn fi sáwájú lèèyàn fi káyìn nítorí yóò bá ara báyìí ẹ ti báyìí nísìn ó gbọdọ̀ jẹ́ kíni à ń tẹ̀kùn náà àtú màálùmá nǹkan yẹn ó gbọdọ̀ so ẹ jọ rí then àìsàn tí àrùn tí máa ń bẹ lára rẹ̀ yóò sàlàyé pé àìsàn ah, ṣe é nì àbẹ́yìn gan fúnra yẹn owó pé àfẹ́ ah, wo bó ló ṣe rí bó ló ṣe rí kìí ṣe pé yóò fẹnu ṣe kí ni yóò fẹnu ṣàpèjúwe rẹ̀ fún yàn wọn èyí rajà kí yóò fẹnu ṣàpèjúwe fún yàn ní ṣẹ̀ríà Islam. naam online ẹ̀ bọ̀sẹ̀ gbogbo àwọn nǹkan báwọn gbogbo àwọn ọjà báwọn irú ewu tí ó máa wà ń bẹ̀ nánu ẹsẹ̀ báwọn nísìn àlàyé gbọ́dọ̀ wà gbogbo ọjà eré kìíní yẹn àlàyé ó wà lórí ẹ̀ ẹsẹ̀ báwọn nísìn ẹ̀jọ̀ sàlàyé lórí ẹ̀ ipe tọ̀ nǹkan báyìí ni sì ń fẹ́ bí nǹkan yẹn rí ni bí nǹkan yẹn rí ni so àrùn tí máa ń bẹ̀ ń bẹ̀ ẹ̀rí gbogbo àwọn tó máa ń ṣe ọjà orí kíná gbogbo rẹ̀ wọn náà nísìn tó jẹ́ pé àwọn ni àwọn náà máa ń fààyè ipe ọjà míì táwọn ń ṣe láàrin ara wa tó jẹ́ pé bóyá mo fẹ́ ra fíálẹ́ yìí kíní kan ṣe pé òun ó òun sẹ̀ fọ nǹkan dáadáa tí wọ́n ṣe dáadáa ṣe pé wọ́n á ya fọ́tò rẹ̀ tó wà ní ah nígbà tó bá rí kíní òní wọ́n bá gbé dé báyìí tó wọ́n ó gbé dé báyìí gan ìwọ́gbọ̀n onífẹ̀ẹ́ lè wúlẹ̀ kejì tó wúrọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ìsìlámù farama owó owó téèyàn bá ṣe èèyàn gbọ́dọ̀ èèyàn méjèèjì gbọ́dọ̀ rí nǹkan yẹn òun ti mọ bó ṣe rí èèyàn náà wá sí kíni èèyàn náà wá lọ rí wàyílà tó bá fi lè ṣàlàyé rẹ̀ fún yàn tẹ́yìn náà bá wá ní ah ó ti tẹ́ mi lọ́rùn pẹ̀lú àlàyé tó ṣe fún mi yìí tó bá fi lè gbé e dé fún yín kò sí kòkòrò mọ́tẹ́yìn lọ́rùn mọ́ torí pé ẹ̀yin lẹ ṣe kí ni ẹ̀yin lẹ sọ ti tẹ́yìn lọ́rùn so anabi sallallahu alayhi wa sallam ó ní albayani bilqiyam àtẹ̀ntì ń ta fún yàn àtẹ̀ntì ń rà lọ́wọ́ yàn àwọn méjì ní choice máa lámì ẹ̀ tàfà rọ̀kọ́ lórí gbàdúrà bá sì túká ẹ̀sìn tajà á ah, wò ọ̀rẹ́ ìrora kí ni ìmọ̀ jàre á ah, wò mo ti wọ́n gbẹ́ngàn mọ́jà á ta kí ni ìmọ̀ tẹ́ ẹ̀ sì túká ẹ̀ ti bá wọn nísìnyí so ibo mi wa anabi sallallahu alayhi wa sallam abi hadith yana ni ó ní wa in sadaqa wa bayyana bóòrì kàfi bẹ̀ ehìmá ànábì ní tẹ́ bá sọ òdodo fúnra yín kẹ́ẹ̀sì sàlàyé pé á ah, ní bẹ́lá ní bẹ́lá ní bóòrì kàfi bẹ̀ ehìmá Allah subhanahu wa ta'ala ló fi àlùbáríkà sí òwò tẹ́jọ́ sí òun. wàyìn eh, eh, kẹ́dàbà wà kátàmá tọ́mọ wá fi nǹkan pamọ́ wàyìn kátàmá wà kẹ́dàbà tọ́mọ parọ́ fúnra wọn àbí wọ́n wá sí kíni wọ́n fi nǹkan pamọ́ fúnra wọn muhiqat barakatu bẹ̀ ehìmá ànábì ní Allah subhanahu wa ta'ala ló yọ àlùbáríkà kú ní òwò tẹ́jọ́ sí òun kò ní sàlùbárí kà mbẹ so ẹni tí ó tajà fún yà wọn náà ti mọ pé nǹkan yìí àlébù bẹ́ẹ̀ túláàsì ni kò sàlàyé àlébù yẹn fẹ́ nìyẹn ó gbọ́dọ̀ rà á mọ́ àlébù yẹn ni kò gbọ́dọ̀ jẹ́ pé ńgbà bá gbé délé tán ní mọ̀hárí pé àti kan báyìí ṣe ẹ́ so ẹlòmíì ó la yóò ní tó torí ẹ̀sẹ̀ ta nǹkan àmọ́ nǹkan yẹn kò ní sọ fẹ́ni tó fẹ́ rà ṣé kó sá kú lọ́dọ̀ so ilé ìdíje wo tí ò dá ni so téèyàn bá fẹ́ rajà kórìí téèyàn fẹ́ rà ìjà ìṣẹ̀lẹ̀ kéèyàn rí kó sì tẹ̀yìn lọ́rùn kó tó di pé ẹ gbọ́dọ̀ sòwò tán kó sì rí wá ní òtẹ́wọn lọ́rùn má so eléyìí kò bá ẹ̀yìn náà ti rìn lọ́nà tí ò tí ò yẹ kéèyàn rìn ẹlẹ́ẹ̀kejì náà béèrè òun náà nípa kí ni béèrè ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì òun náà nípa ẹni tó tọ tọ ẹ pé èèyàn bẹ̀rẹ̀ ń sẹ́kan lápèjì ó gbẹ́sẹ̀ kan fún yàn ẹ ti wá jọ sòwò yẹn èyí ó ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ kódà wá jẹ́ yí pé ẹ kó gbẹ́ kànga fún yín ni ẹ bá wọn nísìn ó gbọ́dọ̀ dé ilẹ̀ ibi tí ó ti gbẹ́ kànga wọn kì í kànga wọn pé ah, ó bá ń gbẹ́ fifteen feet ẹ bá wọn ní kó náà wá ní àkóso ah, problem yé báyìí là ń gbẹ́ ọ wá débẹ̀ ní ti wá ba ilẹ̀ olókùúta ọ <laughs> máa gbẹ́ lọ náà rí ẹ bá wọn so tún láàsì ẹ̀yẹ́ gbọ́dọ̀ sí kí ni nǹkan ẹ̀yẹ́ gbọ́dọ̀ clear ah, iṣẹ́ tó bá mi ṣe ni ẹ ti bá wọn nísìn lákòóyí o ní sinú mọ́sálásí bó ṣe wà ní sinú wọn ah, ẹ bá lẹ táìsì ní mọ́sálásí ah, a ìta ìta lónìí ìta gbà lówó sẹ́ni òun náà ní mọ́sálásí ṣe fẹ́ mọ́ ó sì yan gbogbo ẹ̀ ó sì sọ gbogbo màtíríà tààrà ó wá bẹ̀rẹ̀ ṣẹ́ ó wá ṣiṣẹ́ tó ah, hmm, wá ní a ẹ̀gbọ́n àbá ìmọ̀ kí mọ́sálásí ìfẹ́ tó báyìí a ó díjú ni <laughs> so irú eléyìí nísìnyí. Naam wọ́n gbọ́dọ̀ lọ kàkà padà ní sáyà lálẹ́ pé kíní ẹ̀wọ̀n padà á dáwà lálẹ́ òun ẹni tó gba dáa sí ìlú mi fẹ́. naam ẹ ṣe àwọn pẹ̀lú eléyìí nísìnyí irú àpò uac kan ga ẹ nísìnyí ẹ ti bá wọn nísìnyí ṣe mọ̀ pé ọ̀tọ̀ ni pé kéèyàn bẹ̀rẹ̀ iṣẹ́ kó wá kankan mi ẹ ti bá wọn nísìnyí ni bí nǹkan bí ilẹ̀ ẹ rí bó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nísìnyí báyìí ó padà wá kan nǹkan tó lágbára nísàlẹ̀ ẹ ti bá wọn so irú eléyìí nísìnyí bákan méjì náà ni a ti ń dá kan tó lágbára yìí o bẹ́ẹ̀ nǹkan mi wà látúnṣe sí ni o bẹ́ẹ̀ tó ń gba agbára ju á ẹ̀sùn bàbá sí nǹkan báyìí ẹ̀bà sí nǹkan báyìí kún o wọ́n jọ sọ́là yàrá wọn náà ni so irú ẹni náà ní sòun náà sì rí òun náà rí pé àpáta lélẹ̀ yìí èpè wà á takú pé ẹ ọ̀yẹ́ kí wọ́n náà ti sí pé wọlé kàkọ́ta mọ́ papọ̀ ọ̀yẹ́ kó ti sí papọ̀ mọ́ rárá o òun ò mọ tó wà nù lẹ́lẹ̀ èyí ti fáwọn tó ní nǹkan kan máa ń fi kíní wò pé á gbọ̀n pé ah, ilẹ̀ yìí o ní ti ń bẹ lábẹ́ rẹ̀ ní so irú eléyìí nísìnyí kéèsì kéèsì ọ̀tọ̀ ni so téèyàn bá wá gbéṣẹ́ fún yẹn tẹ́ wá rí pé iṣẹ́ ń padà wá ju bẹ́ẹ̀ ibi tí mo lọ nu pé iṣẹ́ tẹ́ wá ní kó ṣe yìí nísìnyí ibi tẹ́ ẹni kó ṣe é dé nì ẹ̀sìn báwọn nísìn ibi tó wá fẹ́ tó òun wá rí i pé kóun ṣe kọjá bẹ̀ ẹ̀sìn báwọn nísìn òun ló ṣe kí ni òun ní òun sẹ́hun ṣe dáadáa ó sì ṣàlàyé fún mi pé àkíní ah, yìí o báyìí ló ṣe kẹ́ ẹ ṣe o so ó tún láàṣì ní kéèyàn ṣe kí ni kéèyàn ṣàfi àlékún iṣẹ́ tó ṣe àmọ́ tó bá jẹ́ pé iṣẹ́ tẹ̀yàn jọ sọ náà ni tó jẹ́ pé tẹ̀yàn jọ sọ tó ti jọ kún náà so wọn tó bá kàn bẹ́ẹ̀ so àyàfi tẹ̀yàn bá fẹ́ ṣe dáadáa pẹ̀lú ẹ̀ ló kù ìgbà ah, mo gbádùn iṣẹ́ tẹ̀ ṣe láàrin ara wa ní tí a bá ti ta kókó rẹ̀ ká yanjú rẹ̀ kó clear síwájú ká tó kẹsẹ̀ bọ́ kèyí wàtá bá kẹsẹ̀ bọ́ tán láti ra máa níbi eléyìí tún àyàfi nǹkan mi tó bá padà rọ́ wíwá tèmi ò mọ̀ sí tẹ́lẹ̀ tó ní ò mọ̀ sí so eléyìí a tuntun ọ̀rọ̀ rẹ̀ sọ ni wallahu ta'ala a'lam wàlúù sàlámù tẹ́lẹ̀. kí ẹ máa yáwó lọ́wọ́ fcn àbáwọn kí ni owó ìlé náà ni ẹ ti bá a nísìn tó bá yáwó ẹ eh? tẹ́bá yáwó nísìnyí wọ́n iye ọ̀tọ̀ ni iye tẹ́ fi dá padà naam tẹ́bá lẹ fẹ́ yáwó nísìnyí ọ̀nà méjì náà ń inú kó kó one thousand fi one thousand one hundred naira padà ẹ eh? àbúrò fẹ́ yá one thousand ó fún ọ ní nine fifty ó sì dá one thousand padà gbogbo wọlé yín wọlé náà ẹ wọ náà mi náà ní rìbá náà ní ẹdínwó rìbá náà náà wàlúù sọlá ń bẹ̀rẹ̀. náà. ṣé àfẹ́gbẹ́ kan dáadáa ní kókó sí àfẹ́gbẹ́ kan dáadáa ní ìlànà ìlú. náà. adúlá jọ sọ̀rọ̀ wọ́n lè sọ pé àìsàn wọn débẹ̀. náà. ibi tá a fẹ́ gbẹ́ kan dáadáa ní àwọn náà sì yí lẹ̀. ọ̀gbìn àwọn àjọ sọ̀rọ̀ lórí owó wọ́n ti àgbègbè ìnáwó ti gbẹ náà ìdára gbáyìí àjọ àgbè wọ́n á gbẹ́ kàǹkà tán wọ́n ń gbẹ́ ìkún orí omi naam. naam aa ah, naam ìbéèrè tí wọ́n tún béèrè lábẹ́ ọ̀rọ̀ kànga gbígbẹ́ òun náà ni pé òun náà ni pé èèyàn gbèsè fẹ́ dín gbẹ́ kànga sẹ́yìn pé kò sẹ́ni tẹ́ gbèsè fún tẹ́ẹ̀ ní sọ fún pé iye fíìtì báyìí la fẹ́ gbẹ́ ẹtì báyìí a fẹ́ gbẹ́ iye fíìtì báyìí so ó wá gbẹ́ ó gbẹ́ ẹdẹ fíìtì ẹ̀fẹ́ kó gbẹ́ ẹdẹ omi ò jáde ó ti sílẹ̀ rẹ̀ ẹ̀dí bá mi àyàfi tó bá jẹ́ pé òwò tí ẹjọ́ ṣe ni pé ẹ bá wa gbẹ́ kànga tó mi ó fi yọ o <laughs> èmi sì rò pé kò sí ẹni tẹ́ ẹ sọ fún wa tó wọlé kọ́kọ́ tó bá lẹ́sìn bí lẹ́sìn yóò di ẹ wá ẹ sọ ibi tí dábàá gbẹ́ ni <laughs> tó mi wá yọ ọgbọ́ yóò bá gbẹ̀ sọ́nà ẹni ẹ̀hẹ́ wo sì ní sanwó fún un naam naam yẹn bá ha pẹ́yà lómi wà tí mo ń kú dé pé yẹn nà kò ní pẹ́yà tí mo ní mo ní lọ́wọ́ àti nà mo ń dúró gbì wòrí kò ní ló lé ní fóònù mọ́ hmm. ọwọ́ akéde pé ẹnu bá yá owó pé pé tí ẹnu bá yá pé tí ẹnu bá yá owó pé kò ní láì sí bẹ́ẹ̀ kò ní ló hmm. eh, tí wọ́n sọ̀rọ̀ nípa tí wọ́n sọ̀rọ̀ nípa dọ̀rúrọ̀ ni wọ́n sọ̀rọ̀ pa so nítorí pé ní dọ̀rúrọ̀ necessity ìmọ̀ wọ nǹkan tó bá ti jẹ́ bíi haram náà ni nǹkan tó bá jẹ́ haram nínú sẹ̀ríà islam tí ìfúnkùnkùn bá dé ẹsẹ́sì tó bá lágbára fún yàn kò téèyàn bá ṣe ìyẹn kìí ṣẹ̀ṣẹ̀ lórí yàn ẹsẹ̀ báwọn ní sìn so rìbá inú haram náà ni ọtí mímu gbogbo àwọn kan báyìí haram ni àmọ́ tó wáyé pé ìfúnkùnkùn wá dé báyàn débi pé ó wá lágbára bóyá ẹ̀mí ti ń lẹ̀pọ̀ ẹ̀sìn rómi tí ó mu ẹsẹ̀ báwọn ní sìn tó ti fẹ́ kú ẹ̀ wá fún un ní ọtí yẹn mu láti ṣe kíni láti fi kó wọn bá kú àbí kò rí nǹkan kan jẹ tí ìfún ti lẹ̀pọ̀ kò rí nǹkan kan jẹ fáájú tó ti fẹ́ kú ó wá jẹ pé bóyá bí ẹran ẹlẹ́dẹ̀ àbí ẹran ajá tó ló wá jẹ ti sọ eléyìí wò lẹ́sẹ̀ àmọ́ ní tí táwọn ń pè ní dọ̀rúrọ̀ ó ní agbára gan kì í ṣe pé tí ó ń kálukú máa wá wò pé tó yẹ lómi ìfẹ́ ni yóò mọ̀ fi dìtà mi táwọn ń pè ní dọ̀rúrọ̀ ẹ ti bá wọn nísìn lápèjúwe nísìn bóyá ẹni nísìn olóhùn olówó kankan tó ń fẹ́ ṣe tó ń fẹ́ fi tó bá jẹ́ pé ẹ jẹ́ ká birú ẹni báwọn tó bá jẹ́ pé kò tiẹ̀ kóhun náà ronú pé kẹ́mìtì ẹni má ṣe pé wọ́n bọ́rò ọ̀nà wo ló lò kó mọ̀ sí pé bóyá bọ́ọ̀rù wà fún wọn mọ̀ bọ́ọ̀rù owó ọmọ ìyáwó báwọn nísìnyí ó yẹ kí làákàyè ó ronú débẹ̀ pé ọ̀nà wo ni mo tún lè gbà ẹlòmíì ò káwọ́ pé the next thing náà ni pé lẹ́sẹ̀ ti dìde náà nù kò ní wá gbogbo àwọn ọ̀nà àbáyọ mí pé ìfẹ́ débi haram náà ni ẹ̀sìn báwọn nísìnyí ẹ̀yẹ́ gbọ́dọ̀ sá fún haram débi pé kò wá sí ọ̀nà míì wá sá sá sá kò sọ́nà míì má ẹ̀ necessity náà ni gbogbo ẹ̀ náà ara o ìdánpẹ̀ ní dọ̀rúrọ̀ nínú sharia islam ad-daruratu tubihu al-mahdhurat wad-daruratu tuqaddaru biqadriha dọ̀rúrọ̀ máa ń sọ haram di halal fún yàn ní déédé gbàtí ẹ̀ bá nídìí nǹkan yẹn máa lásìkò yẹn tí dọ̀rúrọ̀ yẹn bá dé so májàmú sì wà ń bẹ kì í ṣe pé báyà nǹkan mú dọ̀rúrọ̀ fún àyìn wallahu a'lam. Naam. Naam. Shirka. Naam naam naam naam naam naam naam naam naam. نعم كل من علم ولد من هذا البيت صار عليه حقيقي فنحن في حال ضروره

na ibeere alakọkọ nínú béèrè béèrè kan tírì wá tírì wá ń pẹ̀sẹ̀ ni tọ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ nínú ìbéèrè uh, mẹ́ta wọn ó dà uh, ẹni uh, jọ ni wọn wọ́n jọ wá dáwó papọ̀ náà fi machine so ẹnìkan wá so gbàdẹ́nìkan wá kú nínú wọn so a sì sọ pé ti kú nínú àwọn méjèèjì irú ogún yẹn irú bó ṣe wà nísìnyí ó ti di ogún fáwọn kan sílẹ̀ jẹ́ pé ogún wọn yẹn kì í ṣe ẹnìkan ní òní bóyá wọn pọ̀ tí wọ́n jọ ní ogún yẹn so túláàsì ni kí bísíǹsì yẹn ó ṣe kíni kó sọ́ọ̀bù báyẹn àyàfi tó bá jẹ́ pé nǹkan yẹn nǹkan tí ó lágbára nǹkan tó pọ̀ débi pé àwọn tí ó jogún yẹn padà wá fẹnu kò lérí pé tọ̀kíní yìí o bóyá owó tá a mọ̀ rí mẹ́ lọ́dọọdún a máa pín láàrin ara wa ẹtì báwọn nísìn bóyá ó lè jẹ́ lé náfin rẹ́ǹtì àfẹ́ lé àwọn tó wà ń bẹ̀ jáde tá a bá ti kó owó yẹn jọ dédé àwa tá a lẹ́tọ̀ sógùn àwa náà láàmà pín owó yẹn lọ́dọọdún ní ìbámu ìṣẹ̀lẹ̀ àbá ti gbé kalẹ̀ ẹtì báwọn nísìn tó sí ìbá ti ṣerú nǹkan báyẹn pé pé àwọn tí wọ́n pọ̀ tí wọ́n jogun ní túláàsì ní tó bá wọ́n jọ pin náà ni tó jẹ́ tọ́ wọn àmì ìjọ ní wọ́n ta eléyìí ó mu tiẹ̀ eléyìí ó mu so ó dà pé eléyìí ti clear ẹlẹ́ẹ̀kejì nípa ẹni tá so àwa ní kó bá a so fáànù lápèjúwe pé àfáànù yẹ kó dúó dáadáa ẹ̀jẹ̀ báwọn ní sìn kó máa yí àwa ní gbígbà tó padà wá yá tó ṣe tán fáànù wá yí àbíkó wáyé pé fáànù wá mì so nítorí pé kíni iṣẹ́ rẹ̀ ò ṣe kíni kò parí iṣẹ́ ta ní kó ṣe kò sí fáànù yẹ kó ṣe kíni kó dúó bó ṣe kí fáànù dúó ṣe irú ẹni báwọn yóò ṣe kíni ẹni kó bá yín bí ó ṣe ṣe náà ni kó ṣe kí fáànù dúó ẹ̀sìn báwọn nítorí pé ṣẹ̀dá ìsìlámù kò ká ṣe kí ni kò fẹ́ ká ṣàbòsí fúnra wa tí wọ́n bá sọ pé ó dáa nígbà tí ó ti ṣe bó ṣe rí ohun tó lọ nísìn <clears throat> owó tó gbà lọ́lọ́wọ́ gbà ní ó tún wá pe ẹlòmíì kí ẹlòmíì ẹlòmíì náà tún wá sọ pé dèdè iye ó tẹ́ ní òun gbà òun náà lòun gbà ṣe pápò ti tẹ̀lẹ̀ mẹ́ ẹ́ so inú kẹ́ni ó ṣe kí ni inú kẹ́ni ó kó ṣe bó ṣe yẹ kó ṣe àbí kó má gbà tó owó tí yóò gbà mọ́ nítorí pé téèyàn bá fẹ́ pe ẹlòmíì kò ní jẹ́ pé èèyàn ṣe àbòsí fúnra yẹn àti so ṣẹ̀dá ìsìláàmù nítorí gbé kalẹ̀ fún wa ẹ̀jẹ̀ bá kò fẹ́ kí dọ́rọ̀rù ó ní la dọ́rọ̀rọ̀ wà láàdì rọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní kò sí dọ́rọ̀rù kò sí ìnira nínú ẹ̀sìn islam bó ti wà ń wà láàdì rọ̀rọ̀ ẹ̀yin náà ẹ̀sìn mọ́sí kí ni ẹ má máa nira yín la ẹ má máa ti tẹ́ máa kó ìnira bara yín láwùjọ ẹlẹ́kẹta tọ òun náà ni pé ẹni tí wọn gbéṣẹ́ fún ẹ ọ pé bóyá ẹni tó gbéṣẹ́ fún òun nísìnyí bóyá kò mọ̀ nípa bóyá látàgbé kò mọ̀ nípa rẹ̀ ó wá gba owó kọjá iye tí wọ́n máa ń ṣe ẹtì báwọn nísìn so ó gbàgbọ́ wá gbowó kọjá rẹ̀ báyìí wà tí wọ́n ti sẹ́wọ̀n lọ́wọ́ ló wá ah èló náà náà bá yẹn ṣe ten thousand ah ndí òjò bíi one two lọ ẹtì báwọn nísìn pèsè ìwé ilé ìhun ten thousand náà nísìn kò ní san ten thousand fún torí kò ti ṣe jàǹbá fún un níbẹ̀ nínú ṣẹ̀ríà Islam so nǹkan àyìn bẹ́ẹ̀ ní òfin bẹ́ẹ̀ ò ìpè téèyàn bá tajà fún yàn ẹ látàpẹ́ ni wọ́n máa kò mọ̀ ó wá tó wá ta ọjà yẹn fún ó wá pọ̀ gan-an tó kọjá kúlútù ẹ̀ nǹkan yẹn lé nítorí fi lé sí ó fẹ́ tó tó bí ìdá kan náà ìdá mẹ́ta owó tó yẹ kó bẹ́ẹ̀ alápèjúwe nísìnyí nǹkan tí gbogbo yẹn ń tà ní ten thousand ẹlòmíín tà ní eleven thousand ó ń tà ó wà láàrin ten eleven thousand síra wọn látà pé ni yóò máa ń parẹ́ òun wá dé nísìnyí ìwọ wá tà fún ní kíni bíi fifteen thousand lápèjúwe nísìnyí àbí twenty thousand lápèjúwe ó wá dé ó wá rí pé ee twenty thousand ní yóò tó báyìí ètò ìbáraẹni sọ irú ẹni òun lẹ́tọ̀ọ́ ní ìṣẹ̀lẹ̀ àti ẹtì báwọn so nítorí pé kíni nítorí pé káwọn bá ṣe kíni káwọn bá ṣe àbòsí fúnra wa náà ni tó bá ti rí báwọn nísìnyí yóò sọ fún pé á yóò tán ti ẹ̀ ń ṣe kíni yìí ni ah, ẹ̀ ṣe dá o ẹtì báwọn ni àkọyẹ kó rí báwọn so ẹni ẹ̀ náà tó bá ti gbà mí náà kó náà tó bá fẹ́ ṣe kó náà mà ṣe wádìí nípa ọjọ́ mà ti lọ káwọn kí náà. Naam. Naam. idan ta masu mutum ya ta iya masa wata ya kama da ya ya sani na'am na'am eh pé wọ́n ní sẹ̀ríà Islam ó ní kò sí gbèdéke níbi èrè téèyàn máa ń jẹ kò sí gbèdéke níbi èrè téèyàn máa ń jẹ ya nǹkan kan gbọ́dọ̀ pamọ́ fún yàn bẹ́ẹ̀ kò mọ bí wọ́n ṣe máa ń báyà kò mọ bí wọ́n ṣe máa ń ra nǹkan yẹn ẹ̀sìn báwọn nìsín kò mọ bí wọ́n ṣe máa ń tà á òun kà débẹ̀ òun fẹ́ ra nǹkan báyìí ẹ̀sìn báwọn nìsín so ìwọ́ wá dé wọ́n wá rò pé ah kìíní yìí o mọ̀ pé nǹkan ten thousand ní ntí àwọn èèyàn máa ń sábà sọmọ bá ṣe ní kò sí bẹ̀rẹ̀ kébí èrè nísìnyí náà láwùjọ wa báyìí àwọn kan bẹ̀rẹ̀ nítorí pé kò sí pọ̀ bá ló tà jù bẹ́ẹ̀ lọ orí àmàgbé gbà rẹ̀ ni wọ́n kálukú sí ma bá ṣe máa ń ṣe kí ni bá ṣe máa ń tà èèyàn wá rí pé ẹni yìí bẹ́ẹ̀ nìyẹn èèyàn kan tí ò tí o mọ bí nǹkan ẹ̀ ti ń lọ ní tòṣìmọ́ bá ti máa ń tà ẹ wá pé ní bí thirty thousand wọn lápèjúwe ìdáná ń tà ní ten thousand òun wá ní sọ òun wá ní twenty five thousand ọwọ́ àtà òun wá rí pé ah òun sì rí náà òun ríra ọwọ́ agbedele wọn wá ní kò rí bẹ́ẹ̀ tètè báwọn ní pé kìíní yẹn réjì ó ti ní réjì bó ṣe máa ń tà sọ irú eléyìí kò lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà Islam bó tó bá jẹ́ pé tó máa nǹkan yẹn ó rí nǹkan tó fẹ́ rà tètè báwọn ní ó sì pé nǹkan yẹn tẹ́ lọ́rùn ó sì máa nǹkan yẹn tó bá rà bẹ́ẹ̀ kò sí láì fi níbi إليهم وذيباء مثلهم يتوالى عن بيجي الله تعالى على نعم عليه السلام نعم نعم نعم نعم نعم نعم Eh, wọ́n ní tẹ̀ bá fẹ́ rajà bóyá ọjà wọ́n tà bí hundred thousand ẹni wá ní fifty thousand lòún tà pé ṣé ọjà báwọn èèyàn lè rà àbí kó filẹ̀ bákan méjì ni bóyá ní tó fẹ́ tajà onísìn bóyá ó ní di owó ó fi bóyá ah, ọ̀fẹ́ kí nǹkan ayé tètè lọ so ó sì ṣe pé bóyá ó jí náà ni káì kò gbọ́dọ̀ jí kò sí gbọ́dọ̀ bóyá ó lè ó lè rọrùn kó jẹ́ pé ẹni báwọn bóyá ó jí ni ẹni báwọn nísìn so ẹni tó jí nǹkan tó ta nísìn èló ló ta tí ò pé báyìí jẹ́ fóun ló ní tẹ́lẹ̀ so ó lè jẹ́ pé ó jí ni àbí kó jẹ́ pé àlébù kan bẹ lára rẹ̀ ẹ ti bá wọn nísìn so gbogbo yìí náà lèèyàn náà wò tẹ́sí bẹ́ẹ̀ lọ pé ṣé kò ní fọ́ọ̀tì ṣé kankan ò ṣe é so èyí ó yọ àti ọjà wọn fẹ́ ta báyìí báyìí náà máa ń ta gbogbo yìí náà ó rọrùn láti ṣe kíni láti fi mà so eléyìí ó ṣe pàtàkì nítorí pé kíni tí wọ́n bá rà níye báwọn níṣẹ́ wá gbé délé bóyá agolo lásán ló rà tó wá gbé délé ṣiṣẹ́ jìnnà wá ṣiṣẹ́ wá tó òun náà padà àwọn yẹn padà sọ fún wọn náà pé à ah, ń wọ́n ń lọ́dẹ̀ thousand tí wọ́n náà wà rà ní pé owó rè ló pè bó ọ̀rọ̀ aago wà náírà bí wọ́n lọ òní lálàámù náà. Naam. Naam. Naam. ẹran ìjà ni. wọ́n ní ẹni tí ń tẹran ọwọ́ eh, ara ẹran pé ẹran tó lè jà ni ọ eh, ara rí i pé ọwọ́ ara wa ọ ara tà fáwọn tí wọ́n ń wá tí wọ́n fi jà kò bọ́ ẹran yìí nísìnyí báyìí ẹran tí yóò ju bí ẹran thirty thousand lọ ni ọwọ́ ata níbi ninety thousand

alukurani wa ta'awanu ala albirri wa taqwa wa la ta'awanu ala al-ithmi wal udwan ẹ máa ra yín lọ́wọ́ lórí kíni lórí dáadáa àti páyọ̀ ọlọ́run wa la ta'awanu ala al-ithmi wal udwan ẹ má máa ra yín lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ àti kọjá àlà tó a mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni a sì mọ̀ pé ìtayọ̀ àlà ni ẹni tó wá lóun fẹ́ ta pé tọ́ ẹran yìí o mo fẹ́ rẹ ẹran yìí mo fẹ́ máa fi jà ni a ń tẹran jà ẹ ti bá wọn nísìn ẹ̀hẹ́n èyí ò rẹ ẹran lọ́wọ́ yẹn tẹran tẹran ọba àlewà gbé délé kó wọn fi ṣe nǹkan mi àmọ́ tó bá sọ fún yẹn pé <clears throat> ní tóun nítorí òun fẹ́ fi se ni gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ ra grape tó fẹ́ ra inab lọ́wọ́ yẹn nísìnyí tó ní ah, ọtí la fẹ́ fi àmọ́ fi ṣe ọtí ni so ilé yìí nísìnyí sẹ̀ríà islam èyí gbọ́dọ̀ tá fún ètò ìwà òní sìn so wúrọ̀ àwọn kan báwọn sẹ̀ríà islam fi àyè pé kíni ipe àkámọ́ra wa lọ́wọ́ lórí ìbàjẹ́ so téèyàn bá ti ra lọ́wọ́ lórí ìbàjẹ́ ìbàjẹ́ ó dínkù láwùjọ àwọn tá a bá ti fọwọ́ lẹ́rán tí a bá fi wò bẹ́ẹ̀ ìbàjẹ́ ó máa pọ̀ sí ni sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi wa sallam أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك